ẹni tí ó ń gbé abẹ́ ààbò Ọ̀gá Ògo tí ó wà lábẹ́ òjìji Olódùmarè, yóò wí fún Olúwa pé, “Ìwọ ni ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí mo gbẹ́kẹ̀lé.” Nítorí yóò yọ́ nínú okùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀-ààrùn apanirun. Yóò da ìyẹ́ rẹ̀ bò ọ́, lábẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ó ti rí ààbò; òtítọ́ rẹ̀ ni yóò jẹ́ àṣà àti àpáta rẹ. O ò ní bẹ̀rù ìdágìrì òru tàbí ọfà tí ń fò kiri ní ọ̀sán, tàbí àjàkálẹ̀-ààrùn tí ń jà kiri nínú òkùnkùn tàbí ìparun tí ń ṣeni lófo ní ọ̀sán gangan. Ẹgbẹ̀rún lè ṣubú ní ẹ̀gbẹ́ rẹ tàbí ẹgbàárùn ní apá ọ̀tún rẹ ṣùgbọ́n kò ní súnmọ́ ọ̀dọ̀ rẹ. Ojú nìkan ni o kàn máa fi rí wọn tí o sì máa fi wo èrè àwọn ènìyàn burúkú nítorí tìwọ ti fi olúwa ṣe ààbò rẹ o sì ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ ibi kankan kò ní dé bá ọ bẹ́ẹ̀ ni àjálù kankan kò ní súnmọ́ ilé rẹ nítorí yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ pé kí wọ́n máa pa ọ́ mọ́ ní gbogbo ọ̀nà rẹ wọn ó fi ọwọ́ wọn gbé ọ sókè kí o má bàa fi ẹsẹ̀ gún òkúta ó kọjá lórí kìnnìún àti paramọ́lẹ̀ ẹgbòrò kìnnìún àti ejò ńlá ni ó fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ olúwa ní nítorí pé ó nífẹ̀ẹ́ sí mi n ó gbà á là yóò pè mí n ó sì dá a lóhùn n ó wà pẹ̀lú rẹ̀ nínú ìṣòro n ó fi ẹ̀mí gígùn tẹ́ ẹ lọ́rùn n ó sì gbà á là. àmín. kí olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ mímọ́ rẹ̀.